gbogbo ẹni tó ń sáré owó ẹ sáré owó mọ́ níbà ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ̀yin ò gbọ́ ní orin alhaji dr sikiru ayinde barrister bàbá yẹn sọ bàbá yẹn ní olúwa ló lówó kìràkìtà wa ẹ̀dá pọ̀ jù ká sáré owó mọ́ ọ níbà o lóòótọ́ o olúwa ló lo owó kìràkìtà wa ẹ̀dá pọ̀ jù ká sáré owó mọ̀ọ́n ní bá o òtítọ́ owó làgbà o àá òye òtítọ́ owó làgbà ọmọ làbúrò bàbá tó bá ti lówó lọ́wọ́ o lọ́mọ mọ̀ ní bàbá gidigidi àti tún pé ìyá tó bá ti lówó lọ́wọ́ lọ́mọ náà mọ̀ níyà gidi nítorí pé ìwọ bàbá tó bá lówó lọ́wọ́ tọmọ ẹ̀ ń béèrè igbá tó ń béèrè àwò tó ń fún á mú ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyá náà tọmọ ń béèrè igbá tó ń béèrè àwò á fún bẹ́ẹ̀ náà làwọn ọmọ tó nítẹ́lọ́rùn tọmọ wípé bàbá wọn agbára tó níní àbí ọmọ tó nítẹ́lọ́rùn tó mọ̀ pé màmá wọn agbára tó níní nǹkan tó lè ṣe fáwọn ní tó bá jọmọ tó nítẹ́lọ́rùn ámọ̀ àwọn méjèèjì ló bí i àmọ́ bàbá ní bàbá bẹ́ẹ̀ náà là á mọ̀ ìyá ní ìyá àmọ́ wọ́n ní asáré owó mọ níbà nítorí pé àwọn kan wà tó máa ń wòye pé ọ̀nà kọ́nà làwọn fẹ́ gbà rí owó tó ń fẹ́ ṣe é ṣe tá a bá wò ó ẹ rí i pé gbogbo àwọn tó lówó lè ní tó wo wọn mọ́ ẹ rí i pé ọ̀pọ̀ nu wọn tó bá ṣiṣẹ́ ilé yìí tí ò sọ́nà ń bẹ̀ wọ́n á tún ṣiṣẹ́ míì láwọn iṣẹ́ tó lálùbáríkà iṣẹ́ tó yẹ ọmọlúàbí tí mi bá ṣe léyìí tí ò sọ́nà ń wọ́n á tún ṣiṣẹ́ míì tí mi bá ṣe òwe léyìí tí ò sọ́nà ń bẹ̀ wọ́n á tún ṣe bẹ́ẹ̀ àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ọlọ́run máa padà ṣe kínni ó máa ṣe àmì sọ̀rọ̀ wọn nítorí pé wọn ò fẹ́ gbọ̀nàkọ́nà ìyẹn ló sọ fún àwọn tí wọ́n ń wa owó láwàájú tó ń pààyàn jáyé tó ń gẹ̀rùn èèyàn láti fi ṣòwò ǹjẹ́ yìí ti gbàgbé ni pé owó tí èṣù bá fún ni èṣù náà ló máa gbà padà lọ́wọ́ ẹni ẹ̀yẹn wo gbogbo àwọn tó ṣògùn owó lè ní ẹ rí i pé tán bá pọ́n láṣọ wọ́n á kú kíákíá tán bá pọ́n láṣọ àdánwò máa ń dé bá wọn tán bá pọ́n láṣọ ẹ rí i pé nǹkan tó fún wọn lówó náà ní ìjọ tí inú wọn bá ń dùn níjọ́ tọkàn wọn bá balẹ̀ níjọ́ táwọn bá wòó pé a àsìkò táwọn fẹ́ máa jẹ̀gbádùn rèé nǹkan náà á ṣe kí ni adé amú wọn lọ nítorí náà ẹ jẹ́ a ṣe jẹ́jẹ́ pẹ̀lú bá a ṣe ń wá owó ẹ má jẹ́ owó wà wájú